نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير لهذه أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أقول في أترى إكياتي فواسوى جوا النبي محمد صلى الله عليه وسلم bí ọlọ́run ọba subhanahu wa ta'ala àfití tó bèèrè àfi bẹ́ẹ̀ àfi ìjọkọ̀sọsọ rẹ̀ àfi bẹ́ẹ̀ kọjọ kó mọ́sá sí àlékún ìtọ́sọ́nà wa kó sí àlékún ìmọ̀nà wa ọlá àti tóbi rẹ̀ ṣoṣo rẹ̀ kọlọ́ọ̀bá ṣùgbọ́n wa tàhálà kó sálẹ̀kọ́ ìkìláṣì olùkọ̀ọ̀kan wa àwọn abẹ́ àti tóbi rẹ̀ bẹ́ẹ̀ iṣẹ́ dáadáa èyí tí ó ṣe iṣẹ́ ìsìnkú kó mọ́ sàfihàn ẹni kọ̀ọ̀kan wa lọ́rùn inshallah ta'ala ẹjọ́ bíbi tí a bá àlàyé dé nínú tíra wa tí a mọ̀ sí akíratu alwasitiya alwasitiya ti al-imam ahmad bin abdulhalim ibn taymiyyata rahimahullah níjẹjọ asọ̀rọ̀ lórí ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ àwa alùsùnà wal jamaa kíní ìpìlẹ̀ náà òun ni pé alùsùnà wal jamaa dára ìpìlẹ̀ wọn òun ni pé wọ́n gbà pé àwa tá a bá nílé àwọn sọ̀hábà. ti síwájú èèwọ̀ ni kí á ní kínníkínní kan sí àwọn ẹni síwájú yìí ọkàn wa ó kọ̀dọ̀ túù sí wọn ẹ̀mí wa ó gbọdọ̀ túká sí wọn a gbọdọ̀ ní kankan nínú sí àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni síwájú tí wọ́n ń ṣe àwọn sùhábà. àwùjọ tí wọ́n ti sọnù tó ṣe pé wọ́n ní àwọn nǹkan ló sáwọn sàhábà yìí inshallah àá tún tẹ̀síwájú lónìí náà. jẹ́ alùsùnà gidi lásìkò tá a wà yìí tó sì fẹ́ jẹ́ kan nínú àwọn sálàf àbí nínú àwọn sàlàfíyà ó ní láti tún fi eléyìí kó ló gbàgbọ́ rẹ̀ bí ọba fi kún kò lè jẹ́ kan nínú àwọn ènìyàn a sì lè pè ní alùsùnà wàlìjọ́mọ́ kò lè jẹ́ sàlàfíyà nǹkan fẹnu jẹ ni kí ni nǹkan náà òun ni pé alùsùnà wal jamaa la yashhaduna li ahadin bil janna wala bin nar alùsùnà wal jamaa nínú ìgbàgbọ́ wọn ni pé wọ́n èyí jẹ́rìí fẹ́ni kankan ìpọ́lẹ́tọ̀ sáàlì jẹ́nà kí wọ́n á fọwọ́ sọ̀yà pé lágbájá ọgbà àlùjẹ́nà ni kò sí nínú ìlànà wa a sì ní jẹ́rìí pé nìkan ni ọmọ náà ni kò sí nínú ìlànà wa pé a lágbájá ń bẹ báyìí a lágbájá ti ọmọ náà ni olóyún ń bẹ báyìí a ní síbẹ̀ àyàfi àwọn tọ́lọ̀ ń bá bá yẹ pé ọmọ àlìjẹ́nà ni wọ́n àtàwọn tí ànábì bá jẹ́ pé ọmọ àlìjẹ́nà ni wọ́n àtàwọn tọ́lọ̀ wọn bá bá fọwọ́ ara rẹ̀ háná fún làwọn náà sọ pé kẹ́ni ọmọ náà ni èmi. káwárẹ́ nìkan kó jẹ́ni tó da láàrin wa ó ṣiṣẹ́ rí ó súnmọ́ lọ́wọ́ ju gbogbo wa lọ káwa máa sọ pé ọmọ àlùjánà ni àwọn èso bẹ́ẹ̀ tọ́ bá a sì wá sọ eléyìí lójú ẹsẹ̀ náà ni à ń fi rinlẹ̀ fún àwọn tí ànẹ́bí fi àlùjánà rinlẹ̀ fún àfi rinlẹ̀ fún wọn àwọn tí ànẹ́bí fi àlùjánà rinlẹ̀ fún àlùjánà rinlẹ̀ fún wọn. lẹ́lẹ́mọ̀ ṣàhídá kala aṣọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn mẹ́wàá kan tá ànábì fa àlìjáná nílẹ̀ fún ànábì fi àlìjáná nílẹ̀ fáwọn mẹ́wàá kan ẹni tí ọba ti gbà fáwọn ènìyàn ọmọ àlìjáná ni wọn kì í ṣe àrùsùnmọ́ káyé lọ́mọ káyà gbogbo tó wọlé kọjá kí làwọn mẹ́wàá náà alákọ̀ọ́kọ́ wọn nínú àwọn mẹ́wàá àwọn mẹ́rin kan àgbọ̀dọ̀ mọ́mọ́ wọn àwọn náà ni alùpùpù àròṣìdò àwọn oníjọba àdìjọ́lẹ̀ ni wọn. àwọn mẹ́wàá yìí anábì sọ ọ̀rọ̀ wọn nínú hadísì kan náà pé gbogbo àwọn tẹ̀ ń wòye ọba àdìjọ́lẹ̀ ni wọn. àwọn mẹ́rin àkọ́kọ́ nínú àwọn mẹ́wàá yìí àwọn ẹnikẹ́ni àwọn alukulafa rọ̀ṣìdù àwọn ìlànà alukulafa rọ̀ṣìdù àwọn àròlé mẹ́rin lẹ́yìn ikú àmàlùwà muhammad sallallahu alaihi wa sallam táwọn ìbejì sọ̀rọ̀ wọn nínú àsọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ wọn náà ni abubakar. olórí ibú lẹni tí bá ń bú Usman kí mo pè olórí ibú lẹni tí bá ń bú Usman àwọn tó sì pa Usman eléré ibú ni wọn torí pé ẹni tí ọlọ́run ọba tó ti ní ká nẹ́bí o ní sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́mínà ìwọ́n tí wọ́n ti gé ni tún sọ̀rọ̀ sí olórí ibú ni wọn. ó sì lè jẹ́ gbẹ́rẹ́gbẹ́rẹ́ tọ́mọ níwọ̀n tí ò lè jẹ́ ti gbére ti gbére ní pé ikọ̀ òbí kẹfẹ́rí láti bẹ̀. ó lè bí kẹfẹ́rí látara pé gbogbo sùmọ́nù pé òun bu bẹ́ẹ̀ ọgbà pé kéétí ẹsẹ̀ ní eré lẹ́nu ilé tọ́lá ò ti pè é wọ́n pàdé sàmẹ́bùnú sọlá àlùwọ̀sálà. kọ́ ọ̀rọ̀ lórí òṣèlú àwọn ọmọ àlìjẹ́nà ọ̀tá kàdíjà anábì nù orí bí wọn lè di gbére àmọ́ tọ́ báwọn ọmọ àlìjẹ́nà ni òtún wá ń bu eléyìí bú náà sì ni ọ àmọ́ kì í ṣe gbére. lóbi jẹ́ pé àwọn kan lóbi tí wọ́n ń bú ìfìmọ́ wọ́n ti bú wálé wọ́n ti bú abúgbákè náà wọ́n bú special fún osùnmọ́ wọ́n ní ọmọ ìjọba sí wọ́n ń sọ̀rọ̀ sí wọ́n ń sọ̀rọ̀ sí àwọn kan bú gbogbo wọn bí àwọn ṣíyà táwọn tá a bí àtúntí ṣíyà bọ́lá tó rẹ́ nìkan tí ń tó fi inú gbọ́n lẹ̀ tí ń wé láwà ní tí wọ́n bú àwọn kàlífà mọ́rẹ̀ rìn àbí tó gbọ́n lòdì lẹ́yìn wọn mọ̀ wípé sàálùsùn náà torí wọ́n ṣẹlẹ̀ ìbú tó bá rẹ̀ ní tí ò bá wọn mẹ́rẹ̀ ẹ̀yìn àmọ́ sọ pé oṣù máa ń lò ó ṣe mistake mọ̀pọ́ ní sọkúsọ ni irú ẹ̀ ni sẹ́nitọ́ kótóbù ṣe ìkan nínú àwọn ìwà mùsùlùmí tí orí pa wọn tẹ́lẹ̀ dẹ̀ ni tí orí pa wọn tẹ́lẹ̀ ni tí ọ̀kan mẹ́gbẹ̀ẹ́ àwọn ẹgbẹ́ wa ìròyìn sẹ́ni kótóbù yìí ó jẹ́ kára àwọn ìwà mùsùlùmí ìrọ̀rí ẹ̀ lọ́ fà á tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi kápára àwọn ẹ̀ka àkìlẹ̀ lónìí. torí pé òun ní sábà máa ṣe tẹkifíìrì dáwọ́là nínú àwọn ọ̀rọ̀ rẹ̀. yóò pè àwọn kan gèfèrè ni wọ́n. wọn làwọn boko haram ti jáde làwọn isis ti jáde làwọn ti jáde àti bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ Uthman ọmọ ni Ànábì sọ bẹ́ẹ̀ náà ni Ali ọmọ ni ọwọ́ kan mẹ́fà kan náà nínú àwọn mẹ́fà yẹn ìgbẹ́ lọ wọn abdulrahman ọmọ auf odinaro ọmọ àlìjẹ́nà anábì ló fún sàtúndéètì àlìjẹ́nà ṣé ẹ rí ẹni táwọn ẹbí ọba fún sàtúndéètì àlìjẹ́nà nínú àwọn sọ̀hábà àgbàpọ̀lọ̀ òun yọrí sí àbáwọn náà ní wọn lọ́gbọ́n àlìjẹ́nà ni àdìmọ̀sọ́. àmọ́ àgbàkọ́ lọ yọ lọ́sí àgbàkọ́ ní eré ni tọ́lá tó gbóná ìdùnlá ara wọn ni onímẹ́lò onímẹ́mbà zubairu gbóná àwọn ara wọn ni sa'id gbóná zayd ara wọn ni sáàdù gbóná ọ̀bẹ̀ wàkọ́s ara wọn ni Ubayda bin Jarrah ara wọn ni àmẹ́rẹ̀ wá yà nẹ́bí sọ pé ọmọ àlìjẹ́nà ni nínú ọ̀rọ̀ kan àdìsá nẹ́bí kan sallallahu alaihi wasallam wọn náà gbọdọ̀ àpọ̀ ọmọ àlìjẹ́nà ni wọn. sáàbì pẹ̀lú kais owó sílára àgbọ̀wá yẹn òun gbà wí ẹ̀rí tiẹ̀ lọ́tọ̀ ni lásìkò ọ̀tọ̀. wọ́n lè máa bì wọ́n náà pé wọ́n náà dárúkọ fún wa náà àwọn tí ànábì fọlọ́ba àlìjánná kọ́lẹ́tì àfi ẹ̀tì ẹ̀ nílé ìwọ mùsùlùmí kọ́lẹ́tì àfi ẹ̀tì ẹ̀ ní oní láti gbé kọ́ dákàmọ̀dé lẹ́gùn yẹn àwọn máa bèèrè lọ́wọ́ rẹ̀ múta lọ́kọ́ gun mọ́tò nàìjíríà yóò lọ́wọ́ aha sórí ọdún wo la gbòmìnira yóò lọ́wọ́ aha sórí tó bá tiẹ̀ jẹ́ pé kò sí tó burúkọ ọmọ àmì ìlọ́wọ́ kọ́kọ́ mọ̀ ilé ìlọ́wọ́ kọ́kọ́ ti gíni àwọn owó lọ́jagun wọ́ọ̀dù ẹ̀ àwọn owó lọ́jagun kí lẹ pé bí àwọn ìgbà kọ̀ ọ̀kọ̀ ogun gbogbo ayé ìlú náà wọ́ọ̀dù àwọn ọlọ́jà world war second world war àwọn ọlọ́jà báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ yìí lọ ha so current affair ẹ̀kọ́ lélẹ́yìn tó bá ti ẹ̀mọ́ ti nàìjíríà tó lọ́wọ́ fi wọ́n ṣe tó bá ti wá ní ìdí ẹ̀jẹ̀ wọn gbọ́ ìgbélé síwájú tọ́rọ̀ bá ti máa já tó bá máa kàn án. Thank you. wọ́n jagun yẹn tọ́ba tiẹ̀ máa mọ̀ eléyìí síwájú ó síwájú. torí ẹ̀ fáábì tòbínú kọ́ìs fáábì tòbínú kọ́ìs anábì ìfúnni àdìgbò bó ló ṣe gba tiẹ̀ wọ́n ní jẹ́tọ́ lọ́wọ́ sọ ayé àkàlẹ̀ pé tọ́wọ́ sọ ayé àkàlẹ̀ pé yíyá yín ọ̀gbẹ̀dẹ́ náà hàn mí warfa'u aswatakum fawqa sawti nabi ọlọ́lẹ́yìn ẹgbọ́lọ́wọ́ bá gbọ́ ẹ má gbé ohun yín ga ju wà nẹ́bí lọ. wala tajharu lahu bil qawl kajahri ba'dikum li ba'd ẹ sì má pariwo máa nà bí bẹ́ẹ̀ ṣe pariwo máa yín. طيب القول أن يحبط أعمالكم وأنتم لا تشعرون ọlọ́run ní ẹ mọ́ pariwo máa nẹ́bí bẹ́ẹ̀ sí ń pariwo mọ́ra yín kàjáàrí bá àjẹkùn lè bá àdé àǹtàkàbàtọ̀ àmàlókùn wà á ń tọ́ látàṣìṣòro kọ́mọ́ àjẹpẹ́sẹ̀ yóò àti bẹ̀bàjẹ́ tẹ́sí ní fúramà ẹ̀ ń pariwo wájú ànábì ìwé yín lọ́wọ́. ànábì ẹ̀wọ̀n wọ́n pariwo mọ́ ànábì bàbá yàrá sọ kalẹ̀ sábìtì ọmọ kọ́ọ̀sì wa buwaya yìí nínú ẹ̀bùn tọ́lọ́wọ́ bá sì bò ẹgbẹ́ ìyá wa ilẹ̀ bá ti bọ́ àsìkò ìmọ̀ lọlé ẹ̀yin tẹ́ ìrojọ́ ẹ bá ti bọ́ àsìkò ìmọ̀ lọlé ẹjọ́ yín débi. nínú ẹ̀bùn tọ́lọ́wọ́ bò sábìtì òun ni pé jẹ̀wọ̀mọ̀rí yìí sọ̀t ohun rẹ̀ ohun agogo ni tí bá sọ̀rọ̀ pátápátá ni ó bá pariwo sọ̀rọ̀ ó wá wò pé ọlọ́run ò torí ẹnìkankan sọ àyà yìí kalẹ̀ torí òun ajẹ́pẹ̀lú ti bọ̀ náà fọ̀tàbà ànínàbí ìsọ̀mọ̀wá wàlẹ̀ wọ́sálà kọ̀bá wọn kó pa ànábì mọ́ nígbà lọ sókún lé torí kò sọ̀kalẹ̀ gbé ní máa ń pa níwájú ànábì tí màá bá sọ̀rọ̀ nígbà tí ń bá ẹgbẹ́ kò sọ̀rọ̀ ìrìn ẹ̀rọ lẹ́wájú rẹ̀ iṣẹ́ mi bàjẹ́ ìwọ̀n sọ̀kúnlé fọmọkẹfà fìlímẹ́ ti àyà àmà ó wá wà ní fáwọn ọjọ́ tó pẹ́ fáwọn ọjọ́ tó pẹ́ ànábì ọ̀wá rí fàtàfàkọ̀dọ̀ mọ̀bí yusuf lọ́wọ́ àlẹ́ ìwọ̀sán lọ́nà hàlẹ́ àlẹ́bí wa béèrè nípa rẹ̀ pé àmì ah, ìmọ̀ ní sábìtì ọ̀dọ̀ kọ́ìs ẹgbẹ́ bá mi wo wá lé ó ti túlé nígbà tá a ti rí ọ̀wá jòkó nígbà tí bàbá rí ẹni hálíkọ kí ẹ wá sí wádìí ah, ààrẹ lágbẹ́jà ní hálíkọ àti rí bí ìṣẹ̀tù tó sùn kan kí ní tàbí rí báyọ̀ bí ṣe máa ṣe nù tí ọ̀bá aráwọ̀ èèyàn kan wá jòkó yóò sì wá dìmọ̀ sọ́kùnrin àwọn àlùwọ̀sọ̀lá. àlẹ́bí wa ni wọ́n wá ó wá délé wá ẹni tó wà lọ́gbà wa rà ní tó ṣẹlẹ̀ ní tí ìdí ń wà gbogbo tó gbé náà ayé tó sọ yìí ni ẹni ẹ̀wà lọ jísọ́fà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ah, mọ̀tá anábì gbọ́ anábì ní pé lọ sọ fún pé fa àbílẹ̀ wò anahu lẹ́yìnsà mi ní àhàlì náà lọ sọ fún pé kò sínú àwọn ọmọ náà fa ìnáwó mi ní àhàlì nìjánà nínú àwọn àlìjánà ni. فثبتت له شهادة جنته bí Mósè gbàgbà tó dé ta àlìjánà rẹ̀ ọmọ àlìjánà ni ọ báwo ní ìfúnra ń gbàgbà àlìjánà wọn ò torí ẹ̀rí àyàkóyà o àwọn tá a ti wà níbi àlìjánà lóde táwa ní onínìní onínìní onínìní àà ah, ah. ó sì sánú ara rẹ̀ kí lọ́wọ́ yìí ṣe fún ọ̀tọ́ ìpanu wọlé ní mú ọyọ kó sànú ara rẹ̀ kí lọ́wọ́ bá ṣe fún nítorí pé ìwọ́n náà wọ́n sọ bẹ̀kẹ̀bẹ̀kẹ̀ òun bí mọ́tò bẹ̀kẹ̀bẹ̀kẹ̀ ìgbà rẹ̀ tóbi láwọn ilé rẹ̀ tóbi bí ọjọ́ lọ torí ẹ̀ lọ́wọ́ á mú ara rẹ̀ wọ́n àwọn ilé ìlú ara kó sàtúntà àlìjẹ́ bẹ̀rẹ̀ tó pọ̀ lọ. nínú wọn ni bilal nínú wọn ni kíni bilal bin abdul rabah anabi fúnni ìgbà àlìjẹ́ náà akọ̀wé anabi kéde bilal tiẹ̀ o àwọn bilal lọ́wọ́lọ́wọ́ original. anabi fúnni ìgbà àlìjẹ́ náà sallallahu alaihi wasallam anábì bí lọ ìbòrí àgbò pé ayò amàlẹ̀ àmìlìkà ilé bìlárù iṣẹ́ ìwò gẹrù sí nígbà tí mo wọ àlìjẹ́nà tí wọ́n fún mi ṣe ìṣòro al-miraj kúntù asma'u sawta mihalik mo ń gbọ́ ohun bàtà rẹ̀ nínú àlìjẹ́nà tí ń gbé kó kó kó kó sí máa ń kó bàtà láyé bó ti lè gẹ́yìn lọ gbé bàtà ilé kálukú ló ní bàtà àti ìlú arúgbó àtàwọn bàtà náà lè jẹ nílẹ̀ àtẹkẹni àwọn bàtà ní kọdọ tí o kájà tó fi sakọ náà ni o àtìgẹ náà ṣe pé ibi tó di kiri àwọn bàtà máa ń fi tìyẹn sí àtàwọn bàtà ń bẹ anábì ni mò ń gbóhùn bàtà rẹ nínú àlìjẹ náà iṣẹ́ wo ló ṣe tó tẹ̀sùn ní lẹ́fù yẹn ìrẹ́ bìlá ìlú má ti sàlùwàlá gbogbo àti má ti lálùwàlá máa kíráka méjì ìṣẹ́jú tí mo mọ̀ tí mo ṣe náà àlùjànnà rílẹ̀ fún àbí òrílẹ̀ fún sọ rílẹ̀ fún àbí òrílẹ̀ fún òrílẹ̀ fún òrílẹ̀ fún bẹ́ẹ̀ náà lóbìnrin èyí tí wọ́n rápá gbé láyà Muhammad tọ́lọ́bà nẹ́bùwà Muhammad pé wọ́n gbé òun ìgbàdé ọgá mọ́ ń gbèrò òun ṣubú láàrin àwọn èèyàn gbogbo ara àwọn tó sílẹ̀ bí anẹ́bì bẹ́ẹ̀ náà wọ́n bá fún mi kí wọ́n rákọ́ mọ́ gbèrò náà anẹ́bì ni inshit abdullah alak tó o bá fẹ́ bẹ̀rẹ̀ náà bá fún ọ tó o bá wá fẹ́ tí o bá wá jẹ́ kí wọ́n kárakọ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ náà bá fọ́ kó o sì gbé náà àlìjẹ́ náà. wọ́n ní kí n má bẹ̀rẹ̀ ọlọ́run fún ọ kí wárápá yẹn kí ìyá wárápá yẹn ó jẹ ọ láyé kó gbàdójú yẹn láyé kó sì dìde kéde kó fi kó fi dọ́gba láti bẹ̀. arábìnrin yìí ni pé àmọ́bẹ̀ lọ́n fún mi jẹ́ ń ya àlìjẹ́ náà mọ́bẹ̀ lọ́n fún mi jẹ́ ń jẹ́ ń náà àmọ́ àdébí wa bẹ̀rẹ̀ ọ̀bá fún àti nígbà tó tọ́lọ̀ bá ń fìyà jẹ́ ìrìnláyé àti ń fi ń rẹ̀ kí àlìjẹ́nà fún ni ó fi ń ṣe pé àlìjẹ́nà ló fi ṣe gẹ́ni ló fi gbà ẹ̀rọ àwọn tí wọ́n da àwọn obìnrin tó ṣe pé tó da àwọn obìnrin tó da àwọn obìnrin tí wọ́n ní ìgbàgbọ́ ó wù pé kí wọ́n fara dà nira kó wọ ọkọ̀ ara dàárẹ̀ ó pè mí ju kánìkẹ́ náà bẹ́ fóun lọ ẹwà ara wà lónìí ẹjẹ́ àwà wa tó bá mi lọ́wọ́ tiẹ̀ pé ó ní káàárín ọ̀nà ọ̀gbọ̀n ẹ̀gbọ́n máa gbé lọ síbítà tó máa gbé ọ̀bọ̀ kánìkẹ́ ló sì jẹ́ ti àbíkọ́ gbádùn láyé kó lówó kó ṣe gbogbo ẹ̀ kọ́mọ kọ̀ọ̀tún òmìnira káàkiri kọjọ́ pípọ̀ ní Buhari ìwọ́rọ̀ mú rẹ̀ ẹ dáhùn náà sọ̀rọ̀ ìwọ́n fojú rẹ̀ nìfún owó ló mú kan gbádùn kan kọ́ tó ní ìgbẹ́ kọ́ kọ́ nínú mọ́lé kọ́mọ ara lè mọ́lẹ̀ ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà yóò mú ilé mọ́lé kó wọn máa ra lè torí pé àwọn tí wọn ò pé wọn tí lọ wọn bàálà á láyé yìí o abádàlì kí a máa wọn lọ yẹjọ́ pẹ̀lú ọlọ́run àwọn ní ayé yìí àwọn èèyàn kọ bí wọn ní tí ọba ṣẹlẹ̀ lórí bí wọn ṣe lórí láyé bàbá mi ọgbẹgbẹ ọgbẹgbẹ ọmọnìyàn gbọgbẹ ooru ìgbẹ ìgbẹ gbígbóná ni o kì í sọ tuntun pẹ́ńlẹ̀ ó sì fi bẹ́ẹ̀ ni jẹ nítorí kó lè ro sì ní yóò ní àbá ah, ìṣe náà nípa àwọn àwọn olùjẹgbẹ́ náà máa ń wí tó bá ṣẹlẹ̀ náà ní àánágbọ̀rọ̀ ìkéwì ayédágún ọ̀gá iná ẹni yóò mọ̀ wá pa àwọn yẹn lẹ́kún lọ ọlọ́mọṣẹ́ ti bẹ́ẹ̀ gbogbo ìlú ṣe gbàtà sí kíta àdìjá náà nù bẹ́ẹ̀ làwọn bí wá fáwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹjá fún wa lẹ́yọ̀ sí anábíà muhammad sallallahu alaihi nígbà tó jagun bá bèrè harifa ìkanú àwọn ọmọlẹ́yà ànábì ni ó kú sógun yẹn kì í dẹ̀ dàgbà púpọ̀ ìyá rẹ̀ wà lọ́pọ̀ ànábì àmọ́hánmà tó pé ikú yẹn wọ̀ lórí ọwọ́ ìyá rẹ̀ lórí ọ̀rọ̀ ìbòjì sí ọ̀nà pé áà ah, ah. ọmọ mi kú nítorí bàbá wa bí ọmọ ìwúrẹ́ ànábì ni pé mo fẹ́ mọ ipò harifa níwájú ọ̀rọ̀ sọ́mọ àlìjẹ́mà ni àbọ̀mọ àlìjẹ́mà kan ọmọ àlùjẹ́lẹ̀ ni asibiri ní ṣe sùúrù nígbà kámú fún ikú rẹ̀ tọ́ba ní tọ́mọ tẹ̀ bá kú ní sí pé yọ ọ̀dọ́mọ àlùjẹ́lẹ̀ kó kún kékeré káàmì ẹ̀fọ́ tẹ̀ tẹ̀kí ni kó kún kékeré mẹ́fà náà lòbí kó kún kékeré ó sì jọba àlùjẹ́lẹ̀ sọ́gbà sọ́ọ́rẹ́ ló sì ìwọ ọ̀rọ̀ ní tọ́ba kọ́ ọ̀rọ̀ kí ìrọ̀ tó wáyé mi sà bóyá àwọn èèyàn wọn ọmọ nígbàgbọ́ wọn ọmọ tí ń jáde kìámọ̀ wọ́n pàtàkì ayé wa bọ́lọ̀ wò sí àfihàn àwọn ayẹ náà nì ṣé bó ti ẹ̀ fún àwọn yẹn tá a bá rí ìyàn sọ fún wa ọgọ́rọ̀ wò nígbà wípé àlọ́mọdé ọjọ́ máa nìjẹ́ náà kí ó kò láyé lójú rẹ̀ a àbá tó wá rí ìyàn sọ fún wa lẹ́ẹ̀mí mílíọ̀nù àwọn èèyàn ní oníṣẹ́kí ní ti ẹ̀ nígbà a ń bèèrè dàsí ọwọ́ ọkọ̀ ọmọ rẹ̀ ń gbà mí ọgbẹ́ fi jẹ́ kọ́ jẹ́ kẹ́ni tó máa lè jáde náà ni gbogbo ọmọ kékeré tó bá kú kékeré tí ò sí bàlágà tí èmi kẹ́ni ànábì fọwọ́ sọ̀yà pé ọmọ àlìjẹ́ náà ni wọ́n gbogbo ọmọ kékeré tó bá kú kékeré tó jẹ́ ọmọ mùsùlùmí o gẹ́yẹ́ ó ní nítorí ọ̀rọ̀ mi jàǹdà ọmọ àlìjẹ́ náà ni wọ́n. ọmọdé bá wọ́n jẹ igbá kámúfọ́ náà ọba ọtẹ ti wà nìjẹ́ ọ ó ti wà nìjẹ́ náà ó sì láìkẹ̀ ẹ̀gẹ́ ó ti wà nìjẹ́ náà gbá kámúfọ́ náà arábìnrin wa ni tó bá jẹ́ màrìjẹ́ náà ni màá ṣe sùúrù àmọ́ tó bá jẹ́ màrìjẹ́ náà ni ètè wa mi lójú kí lọ́jọ́ wípọ̀ ànábì ni ànábì ọkọ ni jìnnà òrò àlìjẹ́nà yẹn àlìjẹ́nà tó pọ̀ ni wàhínáwó mini àlìlì jìnnà wàhínáwó fífìrìdáwòsì àlìlì jìnnà ọmọ rẹ tábìtì rẹ inú fìrìdáwòsì lọ wà òun ló sì jẹ́ àlìjẹ́nà tó ga jù nínú àlìjẹ́nà ọlọ́run bàdá ìyá bá dunnú inú ẹ̀ bá dùn ó mo gbà fọ́lọ́ kọ́ ọ̀rọ̀ kó mọ̀ àlìjẹ́nà direct. ọgbọ́dọ̀ sí kíta àlìjánná ó gba àwọn eléyìí á jẹ́ nípa ọmọ àlìjánná ni wọn alùsùn náà nù tó pa ànábì lọ sọ adéṣọ́sì lálàáfíà ni ànábì sọ bẹ́ẹ̀ fún jáfàrù náà gbà tó kú oní jáfàrù yẹtíru máa màláyíká fìlìjánná yẹtíru máa màláyíká fìlìjánná jáfàrù yẹn ń fòkò náà màláyíká máa àlìjánná káàkiri àjọra wa lọ ìjàkadì kọ àwọn sábà ìṣẹ́gbẹ́ yìí ẹlẹ́jọ̀kọ́ jẹ́ mọ́wárá wọ́n kú sàábà ọ̀ òòrùn mọ́wárá rárá ọ̀ mọ́wárá ọmọ wọn mọ́wárá wọn wọ́n tí wọ́n bàbá rẹ̀ gan ọmọbi tó wọ́n ọmọbi tó wà wọ́n bú ọ̀rọ̀ sàábà wọ́n bú àbú lọ́bi gbàdísì wíká ajá pé ọlọ́mọgbà ju ọmọgbà ju akọjá torí kọ́sàfilẹ̀ láìkì yìí olóńgbò ti máa gbé kí ẹ̀rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àgọ̀ ọ̀rọ̀ àgọ̀ ọ̀rọ̀ lóòrò alọ́kọ̀ọ́sọ wa mẹ́ eléyìí jẹ́ pẹ̀lẹ́ kan nínú ọ̀nà tí alùsùn náà máa fẹ́ gbà pé èèyàn máa lè jẹ́ náà ni wọ́n gbogbo ìpọ́nà méjì ni èyàn máa fi ń gbà gbàwé àlìjánà a ní káànábí òfin èyàn lọ́mọ àlìjánà bìtọ̀rí ikọ̀ tí mọ̀ àyànà kó fún èyàn lọ́pọ̀ pé ọmọ àlìjánà pẹ̀lú pé kó pé special kọta kan sí pé lágbájá ọmọ àlìjánà ni eléyìí lásọ yìí a ní mi bìtọ̀rí ikọ̀ tí àmà ànábì àmà fún wa níbi àlìjánà ọlọ́run ọmọ fún aríyá àlìjánà pẹ̀lú ojú gbogbo tí ò ní dáwà yọ rí pé lágbájọ ọmọ àlìjánà eléyìí náà alùsùnà gbà alùsùnà gbà wípé ó gbóhùn mi ní pátápátá tí wọ́n ń bẹ láyé tó bá jẹ́ nínú ìròyìn yẹn tó ṣẹ bọ́ o tó o bá kú sí rí ìgbàgbọ́ tó o máa lọ yẹsẹ́ wò o tó o dẹ̀ sọ̀gùn gbọ́darí kan o tó o fi kú bẹ́ẹ̀ abó tiẹ̀ sí ọ tó bá òṣògùn owó òdẹ̀ṣògùn tajà ẹni tó ṣògùn wà tẹ̀lé ṣògùn tajà kankan náà nìwọ̀n eléyìí kan wà níbi tó tóbi ni eléyìí wà níbi tó gẹ́gẹ́ ni tó kéré bákan náà gbogbo yín bákan náà gbogbo yín ẹ yàtọ̀ síra yín o ẹ yàtọ̀ síra yín ó dà gẹ́gẹ́ ẹni tó yàgbẹ́ ẹni tí ọ̀tá bá àtẹni tọ́tọ̀ tí ọ̀tá bá bákan náà ìgbìmọ̀ tí wọ́n ń bí ọ̀rọ̀ wọn àbí ẹ bá kí ọgọ́rọ̀ wọn gbà ọlọ́wọ̀ ló gbà torí ẹ̀ tó bá jẹ́ pé òsàwọn kẹyìn òòrùn sáwó tó fi kú gbogbo mùmẹ̀ní tó bá kú sí mùmẹ̀ní kọ bá sẹ́lẹ̀ ọba àlá ọba àlìjẹ́ náà ni kọjá pẹ́sẹ̀ lásán lọ́sẹ̀ tí ọ̀sẹ̀ bọ̀ ọmọ àlìjánà ni agbàbẹ́ tó bá sẹ̀ tó bá wọlé láti fìyà jẹ yọ jẹ́ ìyàtọ̀ rẹ̀ padà sínú kẹ́ni àlìjánà kó lọ́lọ́ jẹ́ ààrẹ kó wá padà sínú àlìjánà ọ̀kan ní gbé orun iná wọnú àlìjánà wọ́n lọ wù ọ́ náà wọ́n ti kíni wọ́n wù ọ̀gbìn mọ́ìlì hayat pẹ̀lú omi omi tí ó wẹ̀yàn kí wọ́n lọ dàbí èèyàn gidi jẹ́ pé ojú àpò òníṣe kíni kò ní ju ojú ara ẹni tó lásìdẹ́ntì tó sẹ̀rẹ̀ kí wọ́n tó bá tó padà sọ pé yọ̀mọ̀ tí o ní ẹsẹ̀ yìí ò ní balance àbí tó ra wọn torí pé ọlọ́run bá aláṣọ fún wa náà lùkùnrin àti pé ọlọ́run iná lèlí ní àmọ́nù wà nínú sọ̀rẹ̀ àti lẹ́hùn jannatu nàí ọlọ́run láwọn tí wọ́n gbọ́lọ́run gbọ́ tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ dáadáa ọlọ́run ní àlìjánná tó jẹ́ àlìjánná níbi ara yóò ṣèkìrì yóò jẹ́ tiwọn. eléyìí ṣáádà ṣàtúnkìtì àlìjánná rẹ fún gbogbo mùsùlùmí láláì sọ pé ìwọ ìwọ àpọ́ǹtì rẹ̀. gbogbo àwọn tá a jọkọ́ yìí tó ọdún mọ̀mọ́rin wa lóòótọ́ gbogbo ọba àlìjánná ni wa tá a bá kú lérí bẹ́ẹ̀ bá a bá ti kú lérí bẹ́ẹ̀ àbámọ̀ sọ ní dojú gbogbo ẹni tó bá kú lórí ìgbàgbọ́ gidi ọmọ àdìjánná ọlọ́kọmọsá sí wa bẹ́ ilé ìjẹ́ kan mú àwọn asìlò àlùsùn náà àdìjánná tá a gbọ́dọ̀ dì mú tá a gbọ́dọ̀ fi jẹ kọ́ àwọn ilé ìlọ ìka máa kọ́ àwọn ọmọ wa nígbà kan bá wà lọ́mọ ọdún méjì mẹ́ta mẹ́rin èyí tó ìlú lọ́kọ́ wọn ní abdabc wọ́n ti gbé sórí wọn kí èyí ti wà lórí wọn tó bá dé skul tó bá pàdé dé bírèdì níbẹ̀ kò ní ṣe kíni kò ní fọ̀ máa tiẹ̀. primary school náà ti ń fọ̀ máa ti tẹ̀lé mi tíṣà ní ṣe kíni ní ọ̀fọ̀ máa tiẹ̀ kú bẹ́ẹ̀ nígbà tí ọba mú rárá bẹ́ẹ̀ kò ní dára láti lẹ̀ àmọ́ tó bá ti lélẹ̀ síwájú wọn ò lè rí format wọn síbẹ̀ òjò wọn lọ́kọ́ gbogbo àwọn nǹkan báyìí kí wọ́n mọ̀ ìgbìmọ̀ tẹ́lá yẹ ìyá àbákẹ́rẹ́ fún ọ báyìí láwọn kan lọ́rọ̀ sí òun tí wọ́n yẹ ọmọrù wọ́n yẹ àgbẹ́bì kan fún ọ ọ̀nà ànábì rẹ̀ àgbẹ́yẹ máa ń ṣe bí ìwèrè lẹ́kọ̀ọ̀kan wọ́n ni àyín bẹ́nu tí ra àyín nípa ànábì ṣe bí ìwèrè tó bá fẹ́ bá fẹ́ ní à ah, ànábì ṣe bí nígbà tí wọn náà ní òṣòrò o ní background gbọ́tọ̀ wà kékeré kó tó lọ skul ọmọ ọdún mẹ́fà nítorí kó mọ ọrọ́ṣẹ́ lágbárí nù nítorí kó mọ ọrọ́ṣẹ́ lágbárí nù tó bá bẹ ọmọdún mẹ́fà bá wà lọ́gbà òun tó bá kó ọmọ fifty year tó nìkan bá sọ orí ẹni tí ọmọ gbogbo ẹja àti kọ́ láti kékeré lélẹ́yìí àwọn ìyá wa ti kọ́ wa bọ́n ìyá rẹ̀ sì gbèsè láti kọ́ ó ti gbé ọ lọ ìwé àwọn ilé kéwú wọ́n ti kọ́ lọ́wọ́ ẹ̀ mo bá dẹrẹ rẹ bàtà ẹsẹ máa fayé kún máa fayé kún gbà wọn àwọn eléyìí ti wà ńlẹ̀ nítorí bá kọ sáré mọ ọkàn yìí òun ní sábà máa dúró òun sábà máa dúró àmọ́ èyí tó bá jẹ kọ́kọ́ bá ọkọ wọnú rẹ̀ tó bá gbé tí ọ̀dà ni tó bá dé sínú ọkàn ní àti ibi gbáko lè mọ́ rọrùn àti ibi gbáko lè mọ́ rọrùn torí àwọn ọ̀rọ̀ àwọn mùsùlùmí ẹ dákun. àwọn ọmọ wa tẹ́ lọ ojú sí iléèwé látàwọn ọdún méjì yìí kò lóore fún yín o kò lóore láyé kò àmọ́ jẹ́ ọkọ̀ ọdún mẹ́fà kò tó jù wọ́n bẹ́ẹ̀ yáwọn yàrá bá bú ọ kó bú ọ bá yẹ bí ọ wọ́n rẹ ẹsẹ̀ ọlọ́run ní òbí ẹ̀sìn ọlọ́run òbí ọkùnrin fi ọmọ bú ẹ̀ ọgbọ́n ní fi tẹ pẹ́ sí bàtí mo fẹ́ jẹ wáyé ni yorùbá ga ní pé ìlú oṣù kí ni kì í so lára jẹ́ ebu ọ ọlọ́run tí wọ́n wà pé ebu wa ló lọ́mọ fi ń rí àwọn ẹni rí pé wà kà fún ná láwọn mẹ́tàlá hìnì táwọn bá ti ń fi tọ́lọ́wọ́ ọba lọ báyìí wọ́n wà pẹ̀lú tọ́lọ́wọ́ àwọn fẹ́ sí wọn ò ní bẹ́ẹ̀rù bẹ́ẹ̀rù kò ń gbà wọn dáwọn yẹn wú ọpẹ́ àyà ara ọmọ ọdún láàrin ìrọ̀lẹ́ ìlú dúró yìí àkọ̀wé nínú mo ń kọ́ ní àwọn ẹ̀kọ́ tó yẹ kọ́ mọ̀ nílẹ̀ tí wọ́n fi níkọ̀ gbogbo sí lágbárí tó bá dán wọ́n bá sì nílé kí tó lè fi síbẹ̀ tí wọ́n fi síbẹ̀ nígbà yẹn kó fi síbẹ̀ bí ó sì rí kọ́mọ lẹ́tọ̀ rẹ̀ lẹ́nà ọba díta àárọ̀ kó fi síbẹ̀ tí wọ́n kó ọmọdé méjì mẹ́ta mẹ́rin tí wọ́n kó ọdún mẹ́fà kó pọ́

ó ní ọlọ́jọ́ máa ń yíyọ ṣe dọ́kítọ̀ ọlọ́jọ́ kò ní ọlọ́run ò ní jó di dọ́kítọ̀ ó ní à ah! mo ní ẹ eh, mo ní ọlọ́run ò ní jó di dọ́kítọ̀ dọ́kítọ̀ yẹn ló sọ ẹ̀rọ pé fẹ́mi ọ̀gbìn rẹ̀ lábẹ́rẹ́ ọlọ́run ò ní jó di ó ní à ah, ẹ̀ mọ́tẹ́ ẹ̀ sọ ni ẹ̀ mọ́ sọ à ah, ní èmi ọlọ́run ò ní jẹ́ mọ̀ mi ó di dọ́kítọ̀ ṣé abúrú wá ní à èmi ọ̀ mi ẹ̀sìn ní bí kò kọ́ ẹ̀kọ́ ní màwé yọ́ màwé yọ́ sí english kọ́lá tó lè fi sí lecture ó ti yé alẹ́gbẹ̀gbẹ̀ tó lè bá bi àáfàá ní kí wọ́n di ìtọ́ fẹ́ sọ kọ́ sọ àáfàá ní gbà ọ̀rọ̀ tèmi bẹ́ jẹ́ lèmi ń tọ́ lọ́dọ̀ náà ee tó bá bẹ́ẹ̀ sọ pé ogun mi ìbú mi ọba bú mi ogun mi ò lè ṣe lára mi sọ pé ó tìyẹ̀ àmọ́gbàgbọ́ tèmi lè mú sọ ó yẹ ni ẹlẹ́nu pé irú ọ̀rọ̀ wo lélẹ́ yìí lọ́dọ̀ ti ẹnu lọ́dọ̀ tèmi kọ́ ìdí mo sọ yìí mi kò ní dì kọ́lá àgbójú òbí ní ní màsánà nígbà ó ní ilé ìwádìí ìwádìí ìṣẹ̀lẹ̀ àti secondary school náà wà ní mọ́dà èé fi sáwọn tó bá fẹ́ lọ síbi àwọn ẹ̀sùsọ̀ díẹ̀ díẹ̀ ní fi sáwọn pàtàkì pàtàkì ẹ̀sùsọ̀ ní fi sí gbájú pàtàkì ẹ̀sùsọ̀ yóò sì kíni yóò gbóyè bóyè dáadáa ń bẹ̀rù náà so kò ní ní kàkún sí kíni tí ó sì lọ àwọn ọlọ́dún méjì àwọn tí ó tí ó bí àwọn kílókọ rẹ̀ àwọn education kan ṣe yẹn tí ò ní rí tí ó fi ṣe ní kíni àní ọlọ́ka tí mo kàn sọ ni pé ọmọ tí ẹni tọ́ba ọgbà fún ọkọ̀ pín sí méjì lórí kí ni bẹ́ẹ̀ni lọ́lọ́run fún ọ ní méjì ọlọ́ di dókítà kọ́ lọ di lọ́ọ̀yà kọ́ lọ di tọ́ba ọgbà ọgbà fẹ́ di kọ́ á ní méjì kò sí kí ni kọ́ lọ dà fa ó pè é gan ọlọ́kọ́ mọ́sá fún wa nígbàgbọ́ tó yẹ kóró torí ẹ̀ àwọn sọ̀hábà ní ìgbàgbọ́ àwọn alùsùnà sí ni so ṣe aláàtàlá àmà dúbà ìsìnkánà kàláhùn mọ́ rí àmì aṣọ́lù aláhìlá ilá àdásọ́ kàtúrẹ̀ ilá àdásọ́ kàtúrẹ̀ ilá àdásọ́ kàtúrẹ̀ ilá àdásọ́ kàtúrẹ̀